níbi tẹ́ ẹran wa adam arábìnrin wa sọ fún wa pé kò sọkọ òun lé o sẹ́yìn gbàdé lẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi bàbàdà tí ó dáhùn ó ní ẹ òun ni alábẹ́lẹ́ wọn o òun lọ́rọ̀ bá ìyá sọ mo ní ah, ìyá wa náà oníkàmọ̀nsó àṣà lè pa òun. bàbá mi ní kó máa bọ̀. ó wí báwọn. a sọ. ìyá wa ẹ mọ bínú wọn parọ́ mọ́ ni arábálẹ̀ mi ò yá wọ́n ti gbọ́dọ̀ sábà kejì wọ́n lọ tọ́jú wọn mo sì mọ̀ yìí pé ẹ̀mí tí ò bá bọ́ yóò san gbèsè. ẹ wo ìyá kí láti ẹ̀ ń pọ́n lé gan sábà la jẹ́wọ́ ni ṣé bí bàbá mi lọ jẹ́wọ́ bí bàbá mi bá dé bàbá mi ọ̀sán wo ẹ̀gbọ́n sálẹ̀ gan ọmọ àwo lẹ́sẹ̀ tọ́lọ́sẹ̀ gbẹ̀rì náà ti yọ kí sáà sábà la jẹ́ ń lówó. ìyá mi dúró ilẹ̀ pẹ̀pẹ̀. Ah, èmi àìná ọ̀rọ̀ sùn èmi ọ̀jìgí níbú ọkọ̀ tó lọ́mù ọ̀gbẹ́lẹ́sẹ̀gbẹ́lẹ́sìn ọ̀tà káàkà gbáríwọ̀ ọ̀run wọ̀yọ̀wọ̀yọ̀ bí wọ́n bá bá wọn jà tójú ti mú ni mo fi pọ́n ṣẹṣẹṣẹ ẹgbẹ́ mi lówó ọkọ tí ẹ gbẹ èmi lówó. yóò sọ ara rẹ ní ọjà. sọlá ìsọjí sọpọ rẹ ní ọ̀pọ̀. bẹ́ẹ̀ni kò ní rúlà bọ́bá kú rẹ kò ní sùn rẹ. ẹ̀dùn ọ̀nà iná tẹ̀mí sójà náà yín lọ́wọ́ rí ni tọ́kọ rẹ fi jẹmí lọ́wọ́ tí ò san. àwa fi kalẹ̀ yọ ọmọ òṣì tó olóòbí bẹ́ẹ̀ ni mo sọ ọmọ ìyá kọ́ ẹ̀mí lọ́ mọ́ lójú ọmọ ń gbèsè ọmọ ń gbèsè tí pàpà tẹ̀ yẹlé ọ̀mẹ́mi lójú bàbá rẹ̀ jẹ mí lówó ọ̀ní sèmi mọ́. ìyá wa bẹ́ẹ̀ ni mo sọ. ẹ mọ bínú ọmọdé ló ń ṣe. Hmm, nínú rí bẹ́ẹ̀ ọmọ pọ́mọdé a máa fọ́ni lójú àgbàlagbà sì máa gbalà ká ẹ ni ìyá rẹ̀ ìyá rẹ̀ òṣìwò ló tiẹ̀ ń pè bí ìyá bá sọnù kó o tètè gélé ti jẹun torí bọ́ bá rí kó o lè dà mọ̀ èmi ò bímọ òfo n ò bímọ ìyá bẹ̀rẹ̀ ẹ o ṣé náà méjèèjì mo tẹ̀ sínú inú bí mi. ẹ kó wọn ẹ palẹ̀ wọn bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá ẹjọ́ sẹ́mi àbọ̀mọ́ mi èmi kọ́ sọ̀rọ̀ ọmọ mi ló sọ. ọkọ yẹn mo kiri burúkú yìí. ọkọ yẹn mo kiri ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ tèmi bẹ́ẹ̀ yẹn bá jẹ́ yọ̀pọ̀ àwọn olórí burúkú máa ń ṣàǹfààní gbanjẹlẹdẹ yùngbanyùngba ìgbà sanwó ẹ tipẹ́tipẹ́ nígbà tí wọ́n bá yáwó wọ́n gbomi gbóná kalẹ̀ fún ọ báyìí wọ́n gbé tútù kalẹ̀ wọ́n fọwọ́ bà tó fẹ́ ni tútù yìí o ńgbà tó yá ni gbígbóná bí ó ṣe lè ni wọ́n wo gbogbo tí ń ṣe wọ́n gbà rò pọ̀ mọ́ra wọn wọ́n láwọn yàwó wọ́n wà yáwó àti wà ẹ wà lẹ́gẹ̀ èyí bí ẹ̀ ní sanwó mi sọ bókùrì ọba wọ́n sanwó tèmi ìyá mi èrè ọlá kí ló dé ìyá mi ọkọ mi èyí ti rí òsùn ní ẹgbà mi kí ló dé ìyá mi ṣáájú hm? ni wọn mi láàrin òru inú nígbà tí màá wo ojú ara mi ni mo bá rí ẹ̀jẹ̀ inú wọn bẹ́ẹ̀ ni ìyá mi ọwọ́ á rí ẹ̀jẹ̀ ní ojú ara rẹ̀ bẹ́ẹ̀ ni ìyá mi ẹlẹ́dàá mi mo mọ̀ dúpẹ́ orí mi oníṣe mo mọ̀ dúpẹ́ o ah, ah, ọlọ́run ọmọ ṣeun o mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi Eriola ìyá mi ah, ó ti dóbin nù ọkọ mi ìwọ náà ti dóbin nù sórí bóbìnrin bá wà tọmọbìnrin bá wà tó dàgbà tó ti bàlágà tí ọba tí ì rí nítorí kéèdóbin ṣó wá rí obìnrin tó ọ̀dà lónìí báyìí lágbára lọ́wọ́ ẹlẹ́dàá mi ó fi bí ọkùnrin àbí ránṣẹ́ ó fi bí obìnrin àbíyè ọ̀gẹ̀dẹ̀ igbódò kọ́ yà gan ọmọ yọyọyọ báyìí nílé aládìí lágbára lọ́wọ́ ẹlẹ́dàá mi sórí bó ṣe jẹ́ kan ṣoṣo lọ́wọ́ mi ìwọ ò ní bí ẹyọ kan ṣòro tó ó bí bí bí bí bí ó bí yáyà ó bí yáyà ah, ọlọ́ ẹlẹ́dàá mi mọ̀mọ̀ dúpẹ́ o. Hmm? ṣé ti dóbi náà ni. ó ti dóbi ó ti dóbi nù ṣọwárí nígbà tí bílẹ̀ bá ń ti mọ́ láàárọ̀ làbáyìí ìṣòro rẹ̀ fún ìṣe ọdún rẹ̀ ayé gbọ́rùn ọmọ ni torí ńgbà tí èmi náà kọ́kọ́ rí tèmi ìyá mi sọ̀rọ̀ rẹ̀ fún mi mo sì gbọ́dọ̀ ṣe fún wọn náà kọ́ mọ̀ bá àwọn mi ọ̀kárẹ̀ ọkọ mi ah, ẹlẹ́dàá mi mọ̀mọ̀ dúpẹ́ o wo ọkọ mi àrẹ̀sàjẹ̀ bí òbíkì lálọ́ báàrí lọ́lọ́mi elépo ní mọ́dẹ́ àkújìjàdú oyè mọ́dẹ́ rẹ̀ sà iná nànà tí mo sùn lẹ́yìn àtà kójú ó tó mọ oyún lárí ìwọ nìnà dè kọ́rọ́yìn ọmọ tuntun òjú tuntun lọ ọmọ tuntun wọn ojú tuntun ìtúta túyọ̀ lẹ́pẹ̀ ìtúta túyọ̀ lórúkú ilé ni wọ́n ń túpọ̀ ńlé ọba nímọ̀dẹ ìwọ kéèké tíjà mẹ́rìndínlógún mo ṣubú yẹkẹ́ mọ tẹnubọ́pọ̀ àkújìjàdùn oyè mọ́dẹ rẹ̀sà ìwọ ṣe ní wo ṣe ní níbí rẹ̀sà nú wọlé òbúpo fún mi ní yàmọ̀dẹ lára ọkọ mi àjèjì mọ́dẹ rẹ̀sà. àìná o àìná òrosùn lára parọ́ lára rẹ̀ èyí sára ò bá mi àìyá parọ́ lára rẹ̀ àìyá ooo. èmi ni èmi àìná ọ̀rọ̀ sùn ọ̀rọ̀ sùn rọ̀ọ̀là èmi obìnrin jẹ́jẹ́ àbíjà kankan èmi pákúrú làkúrú ọ̀la kúrúkúrú jagun èmi ò ṣàtìgbẹ́nu atẹ́gùn ìjọ yẹn wàìwàì ewúrẹ́ mi sojú bẹ́lẹ́ kí ó jalè dẹ́gẹ́ mi tutù lẹ́yìn ògbóná nú ẹ̀mí àtijọ́ aláṣẹjù bomi gbóná ni èmi ni. kódà ìsí o. ẹgbẹ́ èdè onídìrí lónìí ọjọ́ àjàlá náà ní sọ́ni o kéèyàn má fi bà ẹ àti ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì. ìyá ó ti lọ. mo ní ìjà fún ọ. ẹ filẹ̀ tó bá kú ẹ filẹ̀ filẹ̀ filẹ̀ kọ́ mọ̀ bàyọ̀ mi jẹ́ olórí ẹrú ọ̀ ọ wà bọ́ sí ọjà báyìí ọ̀rọ̀ adìẹ gidi tó bá yẹ tó bá tóbi tán nínú adìẹ ọ̀rọ̀ wá fún mi wá nù léyìí ọ̀rọ̀ gbogbo ń tẹnu ń jẹ ọ̀rọ̀ wá àwọn ọmọ ijó àmọ̀ ọ̀yọ̀ ẹ mọ̀ wá jẹ ẹ mọ̀ mu gbogbo tó bá wù ní ká ẹ dá lára òmìnira ọjọ́ kan wọ́n fún yín lónìí tó lónìí lọ́mọ mi dòbí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ tètè ṣe kankan ẹ wọ́ wèrè ojú igbó ọbẹ̀ bọ́ lọ́ntì ẹnu. kílódé wọn abímọ kún kan nínú ẹ̀ ń dùn sínú yóò dùn ni èrè ayẹyẹ ló pẹ́tẹ́pẹ́tẹ́ sí ẹ jẹ́ wá gbọ́ ṣe pé ìbọn ogun náà irú ìbọn tí ìyá yẹn tẹ́ gbógun náà ló bá ó kú náà nù bọ́sọ́gbọ̀n náà ni bọ́gbọ̀n náà ṣe máa kú ló ṣe bó ṣe máa kú náà àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. agùnmọ́ nìyẹn nù bọ́ bẹ̀rù bọ́ bẹ̀rù. ìyá ló máa lè wọgbó ó ti gbó bí ẹ̀gẹ́ bí ẹ̀gẹ́ tó ta ìwọlé máa bẹ̀rẹ̀ jẹ́ wọ́n bàdí ẹ̀ tí bá gbé ẹkún. ọ̀yà lọ ẹ tẹ́gbẹ́ ẹ lè gbé erin ni. gbogbo aṣọ òkè tí ń bẹ yà yín eh, ìwà àti aya mi lẹ́ni eh, sọ wá rí wọn bá ṣéǹjì tó wà ń bí kọ́pọ̀ èèyàn eh, jẹ́ bí ìdákọ̀mù. Adélabú ṣé yóò wá pọ̀ báyìí. Ah, eh? kò pọ̀ o eh. Eh, lérí aya mi. àwọn epo wa ni ká pè yìí ní báyà bá èrò rà. mọ̀ mọ̀ hmm. mọ̀ mọ̀. bí gbèyàn bá tún rè sùn dàbú mórí yìí sí. Hmm, hmm, bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́. kò burú o ṣe iná ò ní tánwó rẹ o o ṣe mo dúpẹ́ o kú ìnáwó gbogbo ìgbà o olódùmarè ó wà pẹ̀lú wa kò sí wàhálà. àmọ́ lérí ọ̀rọ̀ mi náà àyà mi ń já púpọ̀ ọkàn mi yìí balẹ̀. adélábù ṣó o nígbàgbọ́ nù mí mọ́ ni nígbà tí ìṣepé mi rẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa ibi tá a fọ̀rọ̀ wa sí náà ló wà kò lè yín jẹ́ báyìí bí tí wù tí mọ́ ọkàn ara rẹ ni kò fi balẹ̀ ó yẹ kó mọ dákun eré ọkọ mi ẹlẹ o ẹ káre o ẹlẹ o ẹlẹ yóò dáa fún yín o. ara tí mò ń kò kí mi ní kì bá bọ ọkọ èrè ọlá wọ́dà wá ní ìwá ní ìwá ní ìwá ní ọ̀dà ah, ah. kò burú bá jẹ́ bó ṣe fẹ́ náà nù kò sí wàhálà kò sí wàhálà ẹ wọ́dà bàbá ọkọ rẹ ló jókòó kúnlẹ̀ kó kí dáadáa. ǹlẹ́ ọ̀kárì lọ́dà fún ọ. Eh, Adélabú hmm? gẹ́gẹ́ bí n tá n bá lọ kò séwu ọkàn ara rẹ ni kò fi balẹ̀ o gbogbo ibi tá a fẹ́ gbin igi sí igi ti wù ú bẹ́ẹ̀ kárí. sí wàhálà. ẹyin àṣàmọ́ òun gan tiẹ̀ wípé òun fẹ́ wá wáyà òun. kọ́ wà ilé ilé rẹ kọ́ wà wò ó kò sí wàhálà. ẹ ìwọ ń tiẹ̀ kẹ́nìkan wá ń bí kọ́ wá gbé kínní ìwọlé. ẹ mo dúpẹ́ o àìdúpẹ́ ara ẹni. bá a ti fẹ́ ní àjẹsí lè jò ó. màmá tó ń fẹ́ débì kan mo fẹ́ débì kan. yẹn fọ́n lẹ́sẹ̀ dàgbà náà fọkàn balẹ̀ o kò séwu o. aṣàmù mama mama mama bi bi bi bi bi bi bi nu para rẹ kẹ. kí kí kí kí ni kí kí kí aṣọ aṣọ. ṣé o sí. ó ń bí bínú ni. ṣé lórí ìyàwó rẹ náà ló ń bínú sí báyìí. ọ̀dà bá mi sọ fún un pé yóò lọ́dọ̀ ìyàwó rẹ̀ lọ́la mo ti wí fún inú ilé náà àní mo ti lọ bẹ̀ mo ti rè báwọn sọ̀rọ̀ wọ́n ní kó o wá lọ́la ó sì wọ aṣọ tó da ọ̀ wọ̀ lọ bẹ̀ kí wọn náà ó sì lọ kẹjọ lọ bẹ̀. fẹ́ẹ́ máa bínú tẹ́lẹ̀ mo mo dẹ dẹ dẹ dẹ ti bẹ. ẹ bọ́ bá dọ̀la ọ̀rọ̀ ẹ dábò. Ṣá ṣá ṣá ṣá ṣá mú mi gbọ́. Yàwé amú kàmú jẹ́ o.

ọ sọ̀rọ̀ sí ọ. ọlọ́run ọ̀bọ jẹun èrè ẹ̀ burú ni. kí ló ṣàìná pẹ̀lú ọmọ rẹ̀ sébèmí wọn ṣe jọ sọ sínú ẹ fọkàn rẹ balẹ̀ àjọ débẹ̀ báyìí ṣe sùúrù èmi rẹ̀ ó jọ débẹ̀ ní ìsìn. èyí tí wọn bá rí lọ́bẹ̀ tán ìwárò ọwọ́ èmi rẹ̀ ó jọ débẹ̀ ní ìsìn eré wọn ló burú lọ́rùn. kò kò kò dáhùn hmm. kò dáhùn èmi náà. mo ti gbọ́ ìwọ náà dénú mo ti gbọ́ já lọ já lọ tẹ̀lé mi. sóòtì tó ṣe tán náà ni. ẹ lẹ ẹ pẹ̀lẹ́ o ẹ ìyá yín gọ. wọn bẹ yẹ o. ẹ pè wá fún mi. bá a ṣe sojú rẹ̀ tá a fi jobi lábìdún àyìnà kátàkàtà wo lọmọ rẹ̀ ń wí fọmọ mi. àṣàmú ṣé bí mo ti bì ọ́ lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ yìí mo ti ní kí bínú ó pé bó ṣe ṣẹlẹ̀ ń òkúkú fi bu òun náà ni mò ń bá wí fún ọ wo àtàárọ̀ lónìí báyìí tọrọ ti ṣẹlẹ̀ ló ti bínú kúrò nílé ń lè fojú mi kàn dì sí i ṣùgbọ́n mo mọ̀ pé tó bá fòtẹ́sẹ̀ rẹ̀ bá tán lẹ̀ iná ilé lọ́mọ ẹranko rẹ̀ ọ̀yà gbẹ̀yìn fọkànbalẹ̀ kò sí wàhálà. ọ̀yà àyà náà lé ni o bí bẹ́ẹ̀ kọ́ yóò jẹ́ kó rí pípọ́n ojú mi o wọn fẹ́ bínú a ah, wọn wí ṣe ṣe ó lè rí ọkùnrin tó dáa tó yìí wọn mi ṣeré o obìnrin bẹ ń gbòòrò tí ẹ ń dù bí bá ṣe bá ọrọ ìmí rẹ ṣe jẹ ìlú òdì kejì wọn fún mo ní rárá kọ bọmọ rẹ má bínú mo kọ́ ti bì ọ́ mo ti bì ọ́ Àṣàkẹ́ Àṣàkẹ́ Àṣàkẹ́ Àṣàkẹ́ ìyá ń lọ wà wo dákun ọkọ rẹ ti mu ẹmu yóò bó ṣe máa ń mú o. wá lọ mu kó mọ́ mu bọ̀ wo ẹ dákun mo torí ọlọ́run ẹ ra fèmí sáàyè mi kò bá àmọ́ tí yọ kó máa ṣe rẹ̀ èmi ò níbì kan lọ níbi tí mo dúró sí mi níbì kan lọ. wá lọ mu ọmọ pé ọ̀nù wá kódà wo àti ń ti bọ̀ lọ́nà kó tó di pé ó takú sọ́nà wá lọ mu wálé. ọjọ́ lè wá lọ mu ìwọ ló ní ìkan rẹ òkùnkùn máa fara ma náà ni òkùnkùn máa bọ́ sí mú nù kádàrà tiẹ̀ nù tó ràn látọ̀run. irọ́ ọmọkùnrin àárọ̀ ẹ̀ àárọ̀ ẹ̀ ló dá mi mọ̀ wá ṣe ṣégi mi máa fún ẹ ní ṣó ń bẹ̀. èrè ọlá ẹ̀ mélòó ni mo pè ọ́ ẹ̀mẹ́ta ni ìyá mi sórí àwọn àgbà bọ̀ wọ́n ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ yẹn níbo ìrèrè alábàáhùn tó jẹ́ bàbá wọn náà ló sì kẹta wọn. sórí ilé ayé tá a wà yìí ọba mi láyé ni èmi ni mo bí o látọdún tí bàbá rẹ̀ sì ti kú èmi rẹ̀ méjì náà lájọ ń kópa bọ̀ èrèọlá kí ló béèrè lọ́wọ́ mi tó ní kí n ṣe fún ọ tí n ò ṣe fún ọ. kò sí ìyá mi kò sí kí ló wá yẹ kí ìyá ó ṣe fún ọmọ tí wọn ò ṣe fún ọ ẹ káre ẹ káàbọ̀ tí wọn ò ṣe fún ọ kò sí ìyá mi kò sí. níwọ̀nba àgbà tó èmi ń ṣojúṣe mi gẹ́gẹ́ bí ìyá yóò wù mí kí wọn náà ṣe ojúṣe rẹ káre ẹ káàbọ̀ ẹ ǹlẹ́ o yóò wù mí kí wọn náà ṣe ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ o sórí ilé ayé ìlú bá mi ò lè mọ̀ jù mí lọ ìsìlérí ibi tí ò dáa kí n tì ọ́ sí kí níbẹ̀ ni kò lọ o torí ibi tí ó rọ̀ ọ́ lọ́rùn tí ó jẹ́ bùjókòó dọjọ́ alẹ́ fún ọ ibẹ̀ lèmi ń wà torí mo mọ̀ pé nínú ìsinmi tiẹ̀ lè sinmi tèmi náà èrè ọlá lórí ọ̀rọ̀ àṣàmú tí mo ti ń sọ látijọ́ yìí òun náà ni mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí o sórí àṣàmú tí wọ́n ń wo òun ọmọ èèyàn gidi ni láàrin ìlú ọmọ èèyàn pàtàkì ni wọ́n jẹ́ ká wo àlébù tó wà lára àṣàmú. Mm mo wo ẹwà tó wà lára tiẹ̀ àìrá rẹ wà méjì lórí àtẹ ọ̀dà náà ká fi ṣírò pé ìwọ ló wà nírú kò tá ṣàmúwà o kí ènìyàn wá ní kí bàbá rẹ̀ ó jẹ́ kó fẹ́ ọmọ mi kó wá ní kó mọ̀ fẹ́ bó ló ṣe fẹ́ kí ìbànújẹ́ òun tó lọ́kàn mi yóò dàbí ìgbà tá a bá sọ wípé ọmọ òun ò já mọ́ nǹkan kan ni n tá a lè ṣe tá a fi lè rẹ adélábù bàbá àṣàmú tá a fi lè rẹ lẹ́kún tínú tiẹ̀ náà fi lè dùn òun lèmi rò wípé kí n fi ọmọ tèmi náà fún un kí nǹkan tó dáa mọ́ wá jáde láàrin ẹ̀yin méjèèjì gbogbo àwọn èèyàn ńláńlá tó ń rí láàrin ìlú òun inú kòkò dúdú lẹ̀kọ́ funfun wọn ti jáde inú kòkò dúdú báyìí ó lẹ̀kọ́ funfun wọn ti jáde ṣòro àwọn tí ń jọba tí wọ́n ń dèèyàn pàtàkì tán dèèyàn ńláńlá tó bá ra àwọn tí wọ́n òun òbí tí wọ́n bí wọn tí wọ́n tara wọn jáde àwọn tí ò já mọ́ nǹkan kan ni má jẹ́ àwọ ọlá tàbí ọlà táwa ni má jẹ́ àwọ irú kò tá sàmúwà dákúndàbọ̀ ọkọ mi fi èdè nù yóò wù mí kọ́ fẹ́ àṣàmù ọmọ gidi ni ó sì máa tara ìwà àtẹ̀ jáde dákun ọkọ mi. ìyá mi ọ̀rọ̀ yín kúkú yé mi kíkú sọ yín pé mo fẹ́ kọ̀rọ̀ sí yín lẹ́nu ọ̀rọ̀ yín yé mi mo sì fẹ́ kọ̀rọ̀ tèmi náà yé yín dáadáa ìyá mi sẹ́rí àṣàmù tẹ̀sán ìyá mi ìhùn lè fa sàmù ìyá mi àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní kí ohun tó hun ní wá ihun tó da bọ́ síbẹ̀ ìyá mi tó bá da tó bá hun ní kọ ìyá mi àṣàmù òun mi rárá rárá kò fífi kankan wò mí rárá ìyá mi n lè fáṣà èrè ọlá èyí ni gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ lónìí kò ní ìtumọ̀ o rí i pé o lè fẹ́ àṣàmú náà ló sì tún wà mo rò pé ẹni tí wọ́n ń pọ́n lé ni ọ ni ìyẹn mọ̀ pé ẹni ilẹ̀ ni ọ tí wọ́n tẹ́ ní fún ṣọ wá fẹ́ gbọ́ tó bá fòtẹ́sẹ̀ rẹ̀ bá tán lé àṣàmú tó fẹ́ nù o tó bá kọ̀ lógì àfọlẹ́kọ̀rọ̀ di kàràǹgídá wọn ò ní wọn di ọ lókun kí wọn di ọ ńpàǹpà kí wọn gbé ọ lélẹ àṣàmú èmi ni mo bí ọ ntọ́ bá sì wù mí ni mo lè fi ọ rọ àrà tó bá wù mí ni mo lè fi ọ dá ọ lè fà sàmù ọ lè fà sàmù irọ́ mọ̀nlẹ́ o arẹwà. ìyá mi bẹ́ẹ̀ bá gba tèmi n ó para mi sí lọ́rùn ni. eriola. ee ẹ gbà mí ṣé ọgbọ́n tó wí kó tó wọnú ilé lọ. àṣàbí. Àṣàbí. Ó ìyá wa. Ìyá wa o. Èmi ló ń ṣe. Mo fẹ́ lọ rèé kogi. ni. Mo fẹ́ lọ rèé kógi. Bẹ́ẹ̀ni ìyá. Ṣé ti fọ́ṣọ ìyá ni? Ẹ má bínú ìyá wa. Lókùn kẹ́lọ́ fọ́ fún mi ó jẹ. Jàtijàti. Ìmí ẹran ń di èèyàn. olúwa mi. olórí ìlàrí ẹ wo ẹ̀yin nìkan wọn fàṣírí mi sí ní ọwọ́ o hmm. olórí ìlàrí mo fẹ́ fi ìlú yìí sílẹ̀. níbo ló wá ń lọ olúwa mi. olórí ìlàrí ẹni tí ìyá mi ni kì í fẹ́ n ò lè fẹ́ fún ìdí èyí wọn fi ìlú yìí sílẹ̀. ẹ wá gbọ́ wọn pẹ́kẹ́ kò gbọ́dọ̀ gbé o hmm. ibi tí mò ń lọ tó bá yá n ó kàn sí i. orí ìyá rẹ yóò ṣọ ọ lọ yóò ṣọ ọ bọ ṣọmọ jẹ́jẹ́ o. ṣe ó dàbọ̀ o jẹ́jẹ́ o. ẹ wá gbọ́ ìyá ti ń bọ̀ o ẹ ṣe jẹ́jẹ́ ẹ bá gbọ́. ẹ lẹ́ òyà wa ẹ rẹ̀ ya. gbọ́ ọmọ mi ń láàrin ń lè rí ọlá wà. ìyá wa àmọ́ bí wọ́n lọ. dágbére fún wa ẹ̀ ń tẹ́wọ́ ọwọ́ orí burúkú wò lẹ́ ń tẹ́ nìsín rí ọmọ tèmi ọ̀rọ̀ ọmọ mi gbogbo yín wá dúró nù lé ọmọ mi sọnù bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ rò pé mo kàn fowó nù lé lásán kẹ́ máa lóúnjẹ ni àbí ṣé n fi kọ̀ọ̀kan nu yín n fi sọ ọmọ ni àbára tí mo ní ni ọmọ tèmi ni ẹ ṣe à jù. àwọn burúkú wo lẹ ṣe ọdún ṣe làwọn òbí ti ń gbé yín ta wọn fọ mi bá yẹn sí ẹ bọ́ọ̀rì ní àbáfẹ́ burú ẹ̀ wọ́n máa mí mí o bẹ́ẹ̀ ni mo sọ fún kúndà ìsí o. ìyá wa ṣé ẹ rí ọmọ olórí burúkú tẹ lọ́wọ́ àti ọmọ mi jọ ń tẹ̀léra wọn dùn dùn wọ àbíkílẹ̀ lẹ́sàn-án kò tí tán kò sì ní dùn wọ́n mọ̀ ṣé ní gbogbo tí mi àti tí omi nínú ilé wọn mm. mo fẹ́ kẹ́ fọwọ́ bàjẹ́ tán ká wá gbé lọ́pàá ìyá kakẹ́ gbé wá bá mi bì kọ́ bá ń gbọ́ ọmọ mi bí kíbi tó bá fi sí. tẹ ẹ̀gbọ́n náà yìí náà ẹlẹ́yìn rí odidi ọmọ láì ṣe nìyẹn orí burú bẹ́ẹ̀ tọ́nà lóògùn bẹ́ẹ̀ bá rí ọmọ náà ìyá jẹ́ sísà sí lára. inú túbú tiẹ̀ ni wọ́n da gbogbo wọn sí ah. tí bá kọ̀ tí mo rí ọmọ mi tí lè òní bá fi sùn inú túbú gbogbo yóò kù sí bẹ́ẹ̀ ni mo sọ. orí burú ni èwo láti wọ́ọ̀ṣì. wọ́n bá bí wọn ọlọ́rẹ̀ wọ́n bí wọn lórí ẹ wá gbọ́ èmi ti lórí gbogbo yín o bí mo pa ìmọ̀ pa yín gbẹ̀yìn. wo ìwọ àtọmọ ìyá wa inú àti òde lẹjọ ń ṣe o wá jẹ́wọ́ fún mi ibi tó bá wà wọn fẹ́ kó bọ̀ ní bí ìyá ṣe ń sọ tí bá yọ pé ìwọ ló mọ̀ ń pa ẹ̀ ọmọ pé orí rẹ bẹ́ẹ̀ ni àmọ́ jẹ́wọ́ báyìí ní tó pariwo. ń bi mí o ta lèmi ò máa bẹ́lẹ́ bọ̀tọ̀ ní sọ ìwọ ẹ̀lẹ́gbẹ́ ìbéèrè ń hmm, rèé láìsẹ̀wò kí lè bẹ̀ wá yín ẹgbọ́n tó sọ. alọ́dọ̀ yẹlu. ìwọ ni. orí yín burú èmi ni wọ́n ni èmi ni wọ́n ni lórí eyín kú àwẹ́ kí o. olórí ẹrú. èmi rè o ìyẹ ẹrú nlẹ. ẹ wá gbọ́ o ọmọ dàgìnrín dọ́rọ́ tó wà lẹ́yìn ọ̀dà náà. lọ́nà oko. ṣé oko etí ẹni àbí oko wọnú. oko etílé. oko etílé wo èmi sì lórí gbogbo yín má darẹ̀. dábàdà kẹrù mẹrù o kí wọ́fà mọ̀ wọ́fà o kí ìjòyè má ṣe bí ọba o tó bá wo dáadáa èmi ni olórí gbogbo yín <laughs> tíyà bá sọ pé tíyà bá ní ń pọ́ ọwọ́ kan ní ń pọ́ ń bọ̀ kí ló sọ. játijàti ìlú àpàlà. ṣé ọ̀rọ̀ rẹ àbọ̀ wá bá mi. játijàti yan játijàti ó ní dọ̀rọ̀ dọ̀rọ̀ bí okùn aṣọ èmi lẹ́ńdọ́sẹ̀ àwọn títà ìṣe fún mi jáde yín játìjàtì yìí. orí dọ́gìrì dọ́gìrì ni. mọ̀ ní o ó ń ṣe kúre o ó ń ṣe kúre ó ń ṣe kúre ó ń ṣe kúre ló bá jẹ́ kí n máa dààmú tó bá wọn. ìwà arákùnrin mo díjú alábọ́lé wà wá ẹ̀rẹ́. ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ dákun dúró dákun tó ẹ̀ṣọ́. ẹ̀ṣọ́ dákun wọ́n tàtẹ̀yìn wá tó ìgbà tó bí ń pọ́n igun àwòdì mi bàrà o. olórí ìlànà. èrè ọlá ṣé kò sí nǹkan. mẹ́wàá wà hmm, ọ̀rọ̀ lórí ìyá mi ni ó ti sú mi wọ́n tó ti ránṣẹ́ wá pé ẹ̀mí kan ló kù lára ìyá mi ní tí mo dẹ̀ lè ṣe kò sí nǹkan kan tí wọn ò lè ṣe sí kódà wọn ò ní kankan àmọ́ kàkà kó sàn lọ́rọ̀ ọmọ ìyá jẹ́ obìnrin ló fi ń bí o ó ti sú mi ọ̀rọ̀ ilé ayé mi tiẹ̀ ti wá sú mi. àmọ́ ṣé tí n bá fún lówó ọ̀hún ṣé òun èèyàn fi rántí ìyá rẹ náà owó wọn ò fi ránṣẹ́. ó dà mú bọ̀. èrè ọlá owó bí o ṣe bẹ́ẹ̀ owó ló wà bẹ́ẹ̀. àmọ́ ṣòwò yìí má sọ fún ìyá mi pé mo fún ọ lówó o má jẹ́ wọn o èrè ọlá. sórí ẹ̀ṣọ́ dákun wọ́ wọnú kọ́nà tó wà lè gbàsí fún ìyàwó tí mo lò dákun ṣe tó gbọ́ dákun. ẹ̀ṣọ́ àwọn ti gbọ́dọ̀ àwọn. ṣé èyàn gidi ọ̀falẹ̀ orí mo ṣe rí ọmọ bẹ́rẹ̀ nítorí pọ́pọ́ n ò rí náà ní tèmi àbí. sọrọ rẹ̀ kalẹ̀ lábìrì ah. mo mọ̀ ti sú ọ àmọ́ mi jọ sú ọ o nítorí pé ẹni tó àti kọ́ látòdì ọ̀ràn ni tá a bá ní káró dúdú ìfọ̀ a ọ̀rá dé egun ọ ṣe sùúrù ni. ìyá ó ti sú mi ìgbà tó ń ṣe ni mo wà nínú abúlé yìí ṣáà lọ́ọ́ fi mi ó ní kí n ṣe wọ́n ní kí n ṣe sunsun mo ti ṣe sunsun mo ti bẹ́gùn lé mo ti bòṣẹ́ ọjà lórí ọ̀rọ̀ ẹmọ ìmá mi àmọye nǹkan tó ti fún mi tán ni kí n fi sí oúnjẹ mi ní jíjẹ kò tó rẹ̀ jáwọ́ nínú ẹmu múmu yín ni pé tó ń ṣe mí nìkan mo wà nínú abúlé ojú ti gbà mí tì wọ́n ti sọ mí lórúkọ ẹ wo ìyá ẹ jẹ́ ń máa lọ sọ́dọ̀ wọn tó ní mí ẹ jẹ́ ń gbẹ́rù mi kí n máa lọ. Hmm. arábìnrin ó lè lọ o ọ lè lọ ẹ̀yìn kínní kan ló ń ṣe fún mi sórí ó ti ọkọ rẹ mọ́lé fún odindi ọjọ́ márùn-ún gbáko kọ́ ọmọ ọ̀ṣọ́ sórí nínú odindi ọjọ́ márùn-ún ọjọ́ kan ṣoṣo ló léwu bẹ́ẹ̀ o. ìyá ẹni kí n máa sọ fódìdí ọjọ́ márùn-ún gbáko ọjọ́ wo ni wọ́n mọ̀ pé ó léwu gọ̀ọ̀gọ̀ ní ọjọ́ márùn-ún báyìí. ẹ̀yin ìdí tó ṣe mú láti mójútó nìyẹn o nítorí ní tí mo wú fún ọ kò gbọ́. sọ gbọ́ ọgbà tèmi ẹ ṣeun o ẹni kí n gbẹ́rù mi wọlé padà. àgbólé o àwa ni. Ah, ẹ mọ̀ ṣeun ẹ kú rìn. dúwọ̀ nǹkan. ó jáde nítorí bẹ́ẹ̀ mi ti ń toko bọ̀ rè mo sì wo gbogbo inú ilé wọn ò rí dùn wò. àyà sókè ni àbábẹ́rẹ́. èsì bá n tó túmọ̀ sí pé dùn wò jáde kò sí nílé. ó jáde ìyá ẹni bímọ ọ̀ràn nípa o. bẹ́ẹ̀ ni àìní òrosùn elépo oníròdú aládìyẹ sábà ọ̀nà fẹ́ rí ẹ. kí ni ìyá pé mo ṣe. inú ọ̀la yẹ ẹjọ́ òsì o bọ́ọ̀rẹ́ ẹ lé òyà. ó tó bá òun ni. tí n bá bẹ sọ̀rọ̀ ẹ lọ tó o bá gbọ́ ọkọ kú jẹnu o. bó ló jẹ mọ́ọ̀kì ìbọn ẹ sá sọ tí mo ṣe àbí kí ẹ ara lé dáhùn mi o ẹ ní sùúrù. àkúrẹ́ ìfúnpọ̀ síta. ẹ dúró náà.

bí mo ti ń dé ní ìsìn èmi gan ọ̀bọ mọ ọ̀hún nílé àfi ń gbà wọn ni ẹ mọ mú mi bọ̀ ọ̀hún kò yé mi. ọwọ́ orí kú wò lọ ọmọ ọba kan nínú. lọ bí bẹ̀rẹ̀. ilé tí ó dúró lé lórí níbo lọ ọmọ rẹ fi ọwọ́ bìí sísẹ. ẹ dákun wọn ma sọgùn ẹni àbòbí lọmọ yín ọ̀hún. obìnrin lè rè sọ nígbà tí ìyá bá dùn ọ́ tí ìyá bá pa lórí tó bá fẹ́ kú sínú túbú ọ̀gbọ̀n ọmọ rẹ jáde níbi tó bá wà yóò ti ń ṣe láyé náà mọ̀ ń wọ ẹran tí mọ̀ ń wọ ará ọ̀run o ìṣèyàn mọ̀ ń sẹ́ran kó o ìwọ ọmọ tiẹ̀ mọ̀ ọmọ tèmi kúrò lákàtà tèmi ó mu lọ inú túbú ló kù sí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọ̀kẹ́rẹ́ rẹ tó bí nǹkan ọ̀bẹ tó lóun bímọ ọmọ òṣì tó lóun bí ni ó ṣe kú ó yẹ mu ẹ ti mọ ọgbẹ́ lọ́rọ̀ ẹ jù sínú túbú ẹ jù sínú túbú fún mi ẹ̀rín wù irin lẹ̀ dáwọ́ àdálẹ̀ wọ́n ní ká wẹ ń tó dáa tó lẹ́yìn ká fọmọ fún abúkẹ́ ń yọjú ṣebí ti gànàkú ẹ̀yìn wá ni bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ fọmọ fún yàn ní ìlú yìí ajá wọn gbèrè rádaràda olóòórùn burúkú tí ò rí ṣe yìí bẹ́ẹ̀ ni mo sọ àwọn tí ò rí ṣe tí wọn ò rí gàjẹ tí ìran wọn ò lọ́wọ́ mo ṣiṣẹ́ mo jìṣẹ́ mo jìyà kí n tó rówó mi ni bí wọ́n bá sì fọmọ fún yàn wọ́n wẹ̀ ní gidi fọmọ fún kì í sàkúṣẹ́ kì í sẹ̀yìn olórí burúkú olòṣì àkọ́túnrẹ́ èso inú túbú tó kù sínú. sori pé làákà ìrẹkuru ó yòrò. ṣé n tán kó wá fi ń tẹ̀ ń kó bọ̀ wálé wá bá mi nìyí ẹ má bínú ìyá wa ẹbí mi kọ́. ẹbí rẹ kọ́ ṣáàbì èmi tí mo rán ṣe. wọ́n kó fún wa nù ìyá wa. wọ́n kó fún ìwọ náà sí ń gbà bọ̀ òun kò bọ̀ wá nulẹ̀ wá bá mi sórí pọ́n rírì ò pé sórí pọ́n àdàgbà ọ̀dánú bẹ́ẹ̀ bá tiẹ̀ kọ́rú yìí wá fún ọ sọ yẹ kí wọ́n kọ́rú èyí wá bẹ̀ mí ń le ọ̀hún epo wá ní àbá ìrọ̀wó rà á sórí tẹ kọ́ wa ẹ̀ kó padà síbi tẹ́ ti kó wa bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmi ò kéré ẹni tó bá lòun kò yàn mí kéré àdìọ́ dà sí fọ́lúwa rẹ̀ ẹ kọ́ kíní kọ́ ẹ kíní kẹ́ padà orí yín fọ́ agbáyà dàgbà má dànù ìrẹ́ ah, ah. o bí sẹ́ẹ̀dì. adélábù mhm. ṣé o sí. kò sí ẹ dákun ẹ pé èrè ọlá jáde fún mi mo fẹ́ bá a ní gbólóhùn. èrè ọlá mm. èrè ọlá ò sí nílé mọ́rán sí ó ti jáde. n ó dùn ó dì. èyí ti rí ó lè tó bá mi. ó lè jù bẹ́ẹ̀ lọ gbogbo ọgbọ́n àrékèrèké tó ń dá ni mọ́mọ́ gbogbo rẹ mo sì ti gbọ́ ah ìwọ mú àmà rẹ ọ̀rẹ́ fi lọ́kọ ọ̀wá ń purọ́ fẹ́ mi. èmi èmi fọmọ lọ́kọ adélábù. ẹ wọlé òpè bóde. ẹ gbà mí o o nígbàgbọ́ nù mí èmi ni mo fi ọmọ lọ́kọ. kọ́ má dà fún gbàgbọ́. ọ̀dà ó tẹ̀ wá dá. kọ́ má dà fún gbàgbọ́ tí n ó ní fún ọ ìgbàgbọ́ olókù tí mo fẹ́ ní. kò sí wàhálà. a sì retí retí etí kú òun bẹ́ẹ̀. ọ̀dà bàbá wa jẹ́ bó ṣe fẹ́ nu ẹ má fàsìkò ìrètí mọ́ ọmọ ti sábọ́ kọ lọ kò sì sí ní tá a lè ṣe sí i babalẹ́gùn bẹ́ẹ̀ ni babalẹ́gùn bàbá ẹni òjò bí ọba jó mọ́ ìrọ̀pá alágbà kan lè múyàn sí o ìwọ náà òkè ah, ah, òkójú àpò ni ah. ọkọ gbogbo tútẹ̀mí náà panú ìlú yìí ni ìyá ọmọ tó mọ sá lọ bá mo ní wọ́n gbé gbogbo nǹkan tí mo rí pé mo lè dá lára òní mo ti dá lára mo ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe kí ló tún wá kù tó tó tó tó fẹ́ kí n ṣe ìwọ náà fọ̀rọ̀ ti fọ̀rọ̀ rọra rẹ wo. tọ́tùmọ̀ sí pé ọbí ma kò lè gbọ́rọ̀ rẹ àbí. tọ bó ṣe fẹ́ nu n ò sí lépa ológun náà kan gbọ́dọ̀ ṣeré otí omi wọn gbọ́dọ̀ pa ó nǹkan lòun ó ṣe nu ipò sì ti ní báwọn ti ṣe tọ́nu gbogbo nǹkan ló sì padà báyìí ni wọ́n ṣe nǹkan mi ọ̀padà níjọ́ aláyé ti dáyé bọ́bá bọ́bá jẹ́wọ́ náà a lè fi rú èyí lọ́wọ́ náà kí wọ́n náà gbà ní. èwo èwo náà fọ̀rọ̀ ṣírò ara rẹ̀ èwo nu kọjá ọmọ tèmi lọ́wọ́ àánú rúpò tí ọmọ tiẹ̀ náà wà. n tí mo fẹ́ gbọ́nù dìdìrín àbí. àwọn ọlọmọ yóò fún. ó yẹ kó wí jálẹ̀ ní dìdìrín lọ́mọ mi àbí.

àyìnà mhm. èmi mọ màdúró wájú rẹ oh. èmi adélábù mọ ni. òbúrú ọta panla rí kódà kó gbé panla rù ẹ bẹ́ẹ̀ ni. ọ ah, dà mí mu ọ dà mí mà èrè tó gbé ìbejì ó ń bẹ lọ́gbọ̀ mi ó sì lè ba ìbejì yẹn ọ ríran wò. dènà kí ni nǹkan náà kí ló fẹ́ dà bí wọ́n ti jẹ́wọ́ lọ lódùmarè ọba tó ọ̀sẹ̀ dá mi gan àfikún tiẹ̀ mú mi kó ńlẹ̀ yanyan ṣé torí kí ni afúnilágbára ìwọ kọ́ lọ lódùmarè tó ṣẹ̀dá mi o gbogbo tí dáadáa rẹ bá fẹ́ dà ní kọ́ lọ́dà ń wọlé para mi kí ló dé náà àwa wí òun wá ń lérí òun lẹ́ka ìlérí aláǹgbá lásán lásán àsọ̀dọ̀balẹ̀ kò sí tó lè ṣe fẹ́ mi o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi náà ṣe bó o ti ṣe pọtàkà sí ọ ìkàwérè wo ni wọ́n ń ta ní ìsìn túláàsì wà ń bẹ̀ ni àbọ̀ràn yẹn ni ẹ̀dá kan mọ́ lóun ọ̀fẹ́ ọlọ́wọ̀n fẹ́ dídìrín ṣé túláàsì wá wà ń bẹ̀ ni àbí wọn fìrà mi ṣe ìfìrà mi ṣe ìyàwó fún ọ ni àwa wí ta láì wí èjìká dùn ní mélòó ń tejò ó ṣeé ṣe lọ́mọ rí ọ̀bọ̀ tàkórè fẹ́ lómi mọ́ta ká sí ọ òsì tó fẹ́ dà fẹ́mi o. àbẹ̀wò ara dáradára ná níṣẹ́ wa ń lérí ní ilé ká lọ́sọ̀rọ̀ ẹ̀dọ́ olódùmarè mọ́ mi lọ́wọ́. dájọ́ kò rí burúkú gbẹ́nu tẹ sọ̀rùn mọ́ wo lẹ̀kọ́ mọ́ wo kéyìn. àbẹ́ẹ̀rí nǹkan olódùmarè kí ni mo ṣe gan-an pẹ̀lú gbogbo ipò mi láàrin ìlú àti agbára tí olódùmarè fún mi ṣerú ọmọ tó yẹ kí n fi sọmọ rèé. àṣàmú ó yá wọlé kó rèé jẹun mo sapasapa ipá pin ní tí n ò lò fún ọmọ òun ń ṣe ló ń jágùn àbí níbo nìran mi ti rí dìdìrín irú ọmọ tá a fi ṣe àrólérè tó túmọ̀ sí wípé kò sí yàtọ̀ láàrin èmi àti àgàn àbí àwa lè fẹ̀yìnlẹ̀ fúnrú eléyìí ọmọ tí ò mọrú ayé tóun wá àfi kó ṣe ń tọ́ báwọn. ẹ sọ yẹ ni. ẹ lẹ́yà. sẹ́yìn tí wọ́n bá ní sẹ́yìn sẹ́yìn sọ yẹ ni. ìyá wa ẹ kú kàlẹ́. àwọn ilé mọ̀ ni orí rẹ̀ burú ni. ẹ mọ̀ bínú ìyá wa. ọ̀hún tẹ̀mí ń tẹ̀kùtẹ̀ irin ló kí ló kó ọwọ́ irin ló ṣe bọ́ ń tẹ̀ ni mo ní báyìí tẹ dáadáa ní ìyá wa. máa tẹ dáadáa gbọ́ gbogbo ẹnu tí ń bù tì ọ ìrọ́pọ̀ ti ẹ̀rún pákó lónìí gan. ẹ pẹ̀lẹ́. ẹ ǹlẹ́ ìyá wa. mo lọ lè gbóúnjẹ fún ìyá àdúgbò nù túbú àkíyèsí tí ń ṣe ni pé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ ìyá wa. ọwọ́ tàbùkù kò yé mi ni ngbà mí bọ́ lára rẹ̀ sẹ́mi jẹ́ bíi jíkùjíkù ni tí wọ́n rè jì àbí wọ́n máa tẹ̀tù fún ajá ẹ̀rọ kan kó ejuwere mẹ́rẹ̀ ju wèrè gbó igbó ti kú ti ju gbó ìwọ́n alábùrọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ wá sọ fún mi bọ́ bá kú àkútúkù rẹ̀ lọ́nà ọ̀run gbà tí ò tí kú tẹ́lẹ̀ nǹkan ọmọ wèrè tó ló ń bí ni àrọ́ ọmọ one two four yà ìgbìyàn bá ń two four já lásán lásán kàkún ẹ̀mí rẹ̀ ọ̀jẹ́ nǹkan kan mi kí n ẹ ti lẹ́nu ṣé bá ṣe ń ṣòkú lẹ́sùn ẹ máa bọ̀ alẹ́ wá wá yìí. ìrìn ọ̀bọ lẹ́wà ìrìn ọ̀bọ ẹ̀dùnlọ́fẹ́yà àyániwọ̀ àyániwọ̀ <laughs> wo wá gbọ́ o òkú bẹ́ẹ̀mùbẹ́ẹ̀mù òkú bẹ́ẹ̀mùbẹ́ẹ̀mù májọkùnrùn májọkùnrùn ló ń tọ́ bá ń jẹ lájùlọ ọ̀run ni ọmọ bá wọn jẹ́ o ikú ọmọ nípa yítalẹ̀ o ó dá mi lójú pé ó lè sun re tọrọ ọmọ rẹ ló ṣekú pọ̀. tí wọ́n ti lọ. lẹ́lẹ́dùá tí tọ́ba wa jẹ́ pé wọn ò pè lọ́rọ́ bí wọ́n ti kú sí gífà náà nu ah, elédùn àmọ́ mọ̀ dúpẹ́ tó fọgbọ́n ìsinmi lọ́kàn ẹ̀gbọ́n náà ah, dùn wú o dùn wú ọlọ́mọ jẹ́wọ́ ọmọ yìí ó pa mí ikú ọmọ nípa yìí tàlẹ̀ ẹ̀gbọ́n ṣé ah, ewu bàbá pẹ́ lórí mi kíni èsì kejì ọmọ bá ní. dùn wú o dùn wú ẹ̀gbọ́n ah níbo lọmọ yìí ó wà gbà lọ ọlọ́mọ mọ̀jọ ọmọ yìí ó ṣekú pa mí ẹ wọ́n bá ti pé wọn ò fi rọrọ ń bẹ̀ náà nísìn bí wọ́n ṣe pa mí dànù lórí ìdúró nù ẹ̀gbọ́n náà bí n bá ní kí n dúró ó ṣeé ṣe kí ìyá yòó tún ní kí wọ́n wá wo dùn wó kí wọ́n mú mi ìní dúró ọ̀dà. ẹ̀yin ẹ ṣeun àyà mm. mi wo mm-hmm. sórí gbogbo ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀fun mi ló ti mọ́ mo fẹ́ lọ òkè òde o kí n mẹ́mu kí n padà lé oye láti ìjọ mẹ́ta ni wọ́n kò lè hùn sí kùn lé mo dúró lé wọn ò jáde. Ah! ẹmu kí ni <laughs> o fẹ́ sọ mí de lórí burúkú àbí. ọgbọ́n mo wí ni. bó pé kí kí n kàn lọ kí n sáré lọ kí n padà. lọ síbo. ẹ lókè odò. ókè odò lórí burúkú wo ọmọkùnrin. sọ fẹ́ fa mi ni. ẹ ṣé wọ́n ṣépè mú fún ẹ ni wọ́n ṣépè mú fún ẹ ni ò lè wá pa mí dúró. àtàkẹ́. ẹ ní kí ní kí kódà ah! wọn mọkànrin sára rẹ o má sọ mí dé lórí burúkú o má sọ mí dé lórí burúkú. Ah, àní kí n sáré jáde kí n. lọ lọ síbo lọ síbo ìwọ ṣe pé ìmú fún ọ ni. ẹni gbogbo ọ̀nà fún mi láti gbẹ. ẹ tó fọ̀hún já sínú ilé tó fẹ́ kú kú sínú ilé kì í wọ́n kú sí ẹ̀tọ́ bàjẹ́ lọ́dẹ mẹ́mú. Ah, balẹ̀ mi sọ sí pé ẹ̀mú fún ọ ni ẹ̀mú èyí ni sáà kí ló ń ṣe wo mo fọlọ́ ń bẹ́ o láti bí ọjọ́ mẹ́ta ló ti wà nínú ilé tó fẹ́ jáde ni eh. Eh, ló dọ̀tún la ó lọ. ọ̀tún la kí o. Eh. Ah, ìwọ ọmọkùnrin ìwọ àná níbi tó ó níbi tó ń lọ ó lè sẹ́mi dán lórí burúkú ó ti ṣépè ń fún ọ ọjọ́ márùn-ún yẹn ó pè kó o tó jáde nù lè ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ọ mo ṣó o lọ tọ̀ tọ̀ síbẹ̀ má mi máa ò ní sọ yín burúkú o má mi máa wọ ọmọkùnrin yìí o. láìsàfiṣe ibi tó ibi tó ibi tó gbàgbé sùn sí níwọ̀n sùn síbẹ̀ kò sùn síbẹ̀ kò tọ̀ síbẹ̀ o. ṣó o gbọ́ ọkọ mi olówó orí mi o. <laughs> Ah. ọgbọ́n lógún lẹ́yìn ìyá àkórí ọgbọ́n lójú ara rẹ̀. baálé mi baálé mi o yẹ ń pè lórúkọ rẹ̀. Ajíbọ́lá ah, ọkọ mi ti sùn ó ti ẹ̀dá báwọn ó máa kó bá mi ó wẹ́ sọ mí do lórí burúkú ọ̀sán gangan mi ì ní gbà fún ọ. baálé mi baálé mi baálé mi. mo dáràn mo dáràn mo dáràn mo dáràn. Bọ́lá wo ọmọkùnrin pẹ̀lú gbogbo gbìyànjú mi lórí rẹ̀ Ajíbọ́lá Ajíbọ́lá o Ajíbọ́lá. bá bá bá bá bá bá bá bá táwa yẹn yẹn ká lọ lélẹ̀ wọn mo mo bìbìrì kan mo sanra sórí kí ló dé tí wò ó sọ̀rọ̀ pẹ̀lú làkàì ẹ́ o ò ná gbé kalẹ̀ ọ̀rọ̀ rárá o àti pé tí ọlọ́run bá fẹ́ dìrìn àjò ẹ lọ́wọ́ ibi tí mò ń lọ yìí ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ tí ó bá ti nítumọ̀ ẹ jẹ́ kí n tètè máa sáré lọ síbi tí mò ń lọ yìí ó nídìí ó sì wò jẹ́ kí n bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀. wọ́n wọ́n wọ́n wọ́n ó ṣàjẹ́ mi ni olórí burúkú ṣọ̀rẹ́ wèrè ni dìdìrín ṣọ̀rẹ́ òpònú ni ṣe wá rí ṣe rí pé ìrìn àjò yín ti bàjẹ́ báyìí ibi tí ọ̀rọ̀ tẹ fẹ́ sọ lórí kò nítumọ̀ ibi tí mò ń lọ ẹ bàjẹ́. pa pa pa wọ́n ò bọ́lá sọ́jà wèrè ni ó jà wèrè ni yẹ o yẹ nye nye nye mi mi mi mi mi mi mi mi mi. lórí bùbùbùrù bùrù ó jáwé ìjà ó jáwé ìjà ẹ fẹ́ kú ni. ní ajá ajá rẹ ní èmi ìjà rẹ ibi tí mo lọ yà bá ní aṣọ aṣọ aṣọ ní aṣọ ẹ ó ní ó ti mú lọ ní olóyìnbó ní àdìgbà. pẹpẹlẹ mo ti ti ti já já já tọ sára sára sára. pẹ̀lú àwọn àdù tó bá tẹ̀ sùn ẹ̀ àdù hmm. wọ́n fọ́ fi wọ́n bẹ̀ sùn ẹ̀ tó bá bí àwọn ọ̀rẹ́. pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ fún mi ò kò sí bí ẹ̀ ẹ̀ ẹ̀ tí tèmi kò má bàa lọ lọ di o. Àjíbọ́lá Àjíbọ́lá kí ló dé Àjíbọ́lá ah, ah. imú ẹ̀jẹ̀ gbogbo ojú ló bò yìí kí ló ṣẹlẹ̀ ń bolo tí bọ̀ ta ló ń lù ọ́. Àṣàkẹ́ ṣé bí mo rò kí odò mo lọ mẹ́mu ni bí mo ṣe mẹ́mu tán lókè odò mo bá gba ibi ilé àìná òròsàn ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ tá à ń sọ láàrin ara wa àti sọ̀rọ̀ igun ní tí mo rí ni pé gbogbo ojú ọjọ́ funfun wọn ò mọ bí mo wà kó lójú tó ṣe kí n tó là ibi tí mo bá ra mi tí mo wá wara mi báyìí ni mo rí i pé mo ti fi gbogbo ara ṣe ṣe àṣàkẹ́ láì bí èèyàn lóbin kí làjọ ń fa láì báyàn dulẹ̀ tá a mọ̀ ṣe. Ajíbọ́lá ojú lọ sókè odò lọ́mọ ẹ mo bí mo ṣe ń gbìyànjú lórí rẹ tó ọmọkùnrin ó ṣàfẹ́ sọ mí ló pọ̀ sàn gan. ṣé o rí lórí ọjọ́ márùn-ún ọjọ́ ọjọ́ ṣoṣo ló ní bẹ́ẹ̀ o ìyá ẹni kì í máa sọ fún jọjọ márùn-ún gbàgbọ́ ọjọ́ wo ni wọ́n mọ̀ ní ní kòkó ní ọjọ́ márùn-ún báyìí. mo dúpẹ́ lọ́wọ́ elédùá o tó sọ mí ló pọ̀ sàn gan gbogbo ara rẹ bó ṣe rí gbogbo ojú rẹ bó ṣe bò wọ ọmọkùnrin ó ṣàánú mi má jẹ́ kí gbogbo gbìyànjú mi já sásán. ó àyà mi dákun jẹ́ ń wọlé kí ibomi kí n sanra kí kí n wẹ̀ jẹ́ kí n wẹ̀. ìyá yìí máa sọ bẹ́ẹ̀ ìyá yìí máa wí bẹ́ẹ̀ elédùà o ṣeun o tó sọ mí dopọ̀ sàn gan o dúpẹ́ ah Adébọ́lá. bá ní kíláàsì òun là á sí hàn. àyínà o gbogbo obì tó bá wà kí nira ó máa bá ọ orí fífọ́ ní pẹ̀tù orí fífọ́ a sì tún máa pajá kórí ó máa fọ́ ọ ẹ̀fún lọ́mọ alájèrè dẹ ìdí ọmọ alájèrè òye àwọn méjèèjì ẹrú olùfẹ́ ni wọ́n ń ṣe ẹrú olúfẹ̀ wọn kì í bọ́mọ olúfẹ̀ jiyàn ìṣàn ara rẹ omi ara rẹ kọ́ bẹ̀rẹ̀ sí í dọ̀ láàmú abánisẹ́tẹ̀ lórúkọ àpèfá ọkùnrin biribiri bíi dẹ orúkọ àpèsù ọ̀dàrà ọkùnrin gbọ̀ngbọ̀nrà abidẹ lẹ́nu orúkọ àpòrìṣà ńlá òfò jánà fepo para orúkọ àpọ̀balúayé gbogbo àwọn òrìṣà yìí kan bẹ̀rẹ̀ sí í bá ọjà. Ja ọfọ̀rọ̀ bá ọ onígílé mi ò ṣe n ó ṣe mẹ́wàá hàn. Ah! iná ò jí mú ọmọ rárá. ìwọ ìwọ ẹ lọ pọnmi fún mi kí ló ṣe lẹ́sẹ̀ òun ni ó pọ̀ játijàti. ìwọ ìwọ lọ ṣẹ́gi fún mi. ó rí dẹ́gẹ̀ẹ́dẹ́gẹ̀ ẹ. Hmm? tí ọ̀sẹ̀ wọ́n ló dé àwọn èèyàn kù yín dà wọ́n lọ sọ́dọ̀ lọ́pọ̀ mi ìyá wa. yé ah! ìyá ìyá wọ́n ah! ti ẹ gbà mí. Ah! ẹ pẹ̀lẹ́ ìyá. 呀！啊！啊！ àwẹ kí ni ẹsẹ kọ́dédé ṣubú yí iye rẹ̀ wẹ́ẹ̀rì kọ́dédé ṣubú kọ́ ṣubú gẹ̀rẹ̀. ha eye mi náà ta ṣe rí nìyẹn o ọkọ ṣubú ni o wọn ṣubú oríṣiríṣi. ó tiẹ̀ ti dáa kò lè yé yín kò lè yé yín rárá ìyá ǹjẹ́ ni irú yín náà lọ́wọ́ ẹ̀kan bá nídìí ààbò sí ni ẹ̀wù nǹkan ẹ̀wù nǹkan mi ìgbọ́n tẹ̀ ń wí ni ẹ̀wù nǹkan ẹ̀wù nǹkan bó ṣe máa ń ṣe nu ẹ irú ọmọ iṣẹ́ kẹ́ máa kẹ́ máa pariwo ọmọ kékeré kó máa ṣe irú ẹ̀ ó tẹ̀ wá dábẹ́ ṣe wá rò gẹ́lẹ́hùn ẹ wà á níyọ sọ́dọ̀ ìyá ẹ lọ rèé sọ lójú ìyá báwọn. àwọn ni o àwọn lọ sọ o. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ẹ pàdé lọ́dọ̀ ìyá. ọmọ ìparọ́ mọ́ mi. bíbí bíbí bíbí bí ṣàṣàṣàmù dẹdẹ wà gbà báyìí ṣó ṣó ṣó ṣó dẹyẹ ká ká kájọ lọ o ní ní ní ní níbo níbo tí tí tí tí tí ń ṣe ṣe ṣe nǹkan lẹ́ẹ̀rán abúlé. èmi ọmọ bíi àṣàmú lọ ọkùn mọ̀ pé bóun ṣe mọ́nìyàn rẹ̀ nù ó ti bóde nù àárín ìlú lọ́nà lọ́ọ́ wá sí i E ma eh, màá dẹ̀ dá jẹun. tó tó tó tó yẹ kajọlọ mo rẹ o. Ah, ah, olúborí ẹ máa wọlé ẹ máa wọlé ẹ o hmm, hmm. mo wá rí ẹni. Hmm, obìnrin kì í jẹ́ kúmọ́lú èyí tó bá wá jẹ́ kúmọ́lú a jẹ́ pé akọrin kan ti kú ní ìdílé wọn ni lórí ọ̀rọ̀ àyìnà ni mo wá rí ẹ fún omi adélábù gbogbo tó wà lọ́wọ́ mi pátá ni mo ti lò fún mo wá tún gbéra lọ sí ìlú èkejì lọ́hùn gbogbo tó fún mi náà lò fún náà kọ̀ náà ni bí omi àjí kan mo wá fojú wò pé ibo lọ́rọ̀ ti lè wáyé o máa rò pé hmm, ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni ìdí ẹ̀ mo ṣe wá bẹ̀ kó dákun kó dábọ̀ mo fi ilé ọ̀rẹ́ mo fi bẹ̀ ẹ́ o. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ yé mi àmọ́ ibi tó o parí ẹ̀ sí òye mi ṣé a lọ bì kan wọ́n lọ́wọ́ mi wọ́n bá ń bẹ̀ ni. omi kò rí bẹ́ẹ̀ ó ti yẹ èmi gan-an fún àwọn ọmọ ogun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ìjọ mẹ́ta yìí láàárín ìwọ pẹ̀lú àìná. májò kù. olúborí ṣé ọ̀fẹ́ tán. n fẹ́ tán o. ẹ padà rè báyìí ná mhm. ẹ ní èmi sọ wípé kó tó gbádùn tó bá sì fẹ́ máa bá wa gbénú ayé yìí mm. àyàfi kí ọmọ rẹ̀ ò bóde. <laughs> ẹyin ó tán àbí mm. àbí wo ó ti fẹ́ omi ibikíbi tó wá tọ́jú ọmọ ẹ̀ pamọ́ sí n ó wù jáde síta mm. yóò sì fẹ́ ọmọ rẹ̀ tí ń ṣe àlàmú. Mm kò yí ó ti fẹ́ ṣé tó bá wá fẹ́ tán ara rẹ̀ máa yá yóò yá. ẹ fi tó kù ah. dólódùmarè. omi hmm. o ti wá faṣẹ́ ìlémi lọ́wọ́ n ó ṣe kárakára ó ti yẹ o ṣeun o àní yàrá wa o àní yàrá wa o o ṣe mo dúpẹ́ o wá dákun tó dábọ̀ jọ o jọ o o ṣe mo dúpẹ́ o. ẹ tí ì mọ ohun ẹ̀wọ̀n ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. See you. ah, ah, bàbá, ara ni mi o. Mo ń bọ̀, mo ń bọ̀. Ah, ah, ah. Ṣé sùúrù mo ń bọ̀? Elédùà. Eh, báwo ni kí n yọ? Eh? Bàbá, ara ni mi. Kó wẹ́rẹ́ làgùtàn bímọ tiẹ̀ wọ́n ń gbẹ̀bí ewúrẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń gbẹ̀bí àgùtàn ẹ̀yìn kó tú ọ̀pẹ̀sẹ̀ n ò ṣàṣetì rí èmi asukúdá fáwọn ajánáró alágbára ń bábá tó bí lọ́mọ òun lọ gbàkà lọ́wọ́ ní kàfíṣe kàtẹ́ bẹ́ẹ̀ lòun lọ gbàrà lọ́wọ́ alára fi ṣàrà bínú bá ń bí bàbá mi yóò pé kí n máa jó ni bínú bá tún bí bàbá mi yóò pé kó mi máa gbẹ́ni lọ ayé wọn ní ṣe òyìnbó òyìnbó wọn ní ṣe ayé ebi ò nípa tọkùnrin tóbìnrin kí wọ́n jẹ lọ́la gbogbo ńlá ni bàbá mi tó bí yín ọkọ igi àràbà ni wọ́n tọ́ ayé kan lè ka ẹsẹ̀ n ò sase tì rí wo mọ́wọ́ rẹ wá. ẹ̀fẹ́ jẹ́ lábá sọ nílé omi àrílé omi bí kọ̀ọ̀kan lábá sọ nílé odò àrílé odò. ẹsẹ̀ ẹsẹ̀ mo ń bọ̀ ohun etí dè ẹ̀yin ẹlẹ ẹ kú ìjókòó ah. yóò dà fún yín ẹ ṣoríire ẹ ní búrìbúrì kẹ bá wọn jójú ẹ wo bí dáadé yìí àti dojú ṣíṣe wọn ní ẹni bá mojú òtútù ògún ni ẹjọ́ gbobi ìkóyàn ẹ wò mí níbi tí mo báṣẹ òun dé wọn jẹ kó máa yé mi pé ìyá rẹ àtẹnìkan ti jọ ní àṣọ ẹ wá wo bí n bá ilé lọ tí n bá dé ìròyìn ayọ̀ lẹ́gbọ̀ọ́ àmọ́ bó bá ilé bímọ kẹ́ ẹ padà sílùú oyin ọ̀hún kẹ́ ẹ lọ rè bẹ ẹni tí wọ́n ṣẹ̀ ó yẹ yín. àwọn ní kíákíá. Hmm. bàbá àṣetò bọ́jọ́kọ́jọ́ máa àṣetò ní báyìí ọ̀rẹ́ mi dùn wò hmm. sọ létí inú ọgbọ́n tí bàbá sọ. mo gbọ́ àgbọ́yé. wọ́n ní ìyá ìyàwó rẹ̀ ń bẹ nínú àìtí ìbímọ aya rẹ̀ dùn wò hmm. wọ́n sì ní bẹ́ẹ̀ bá bí aya bá a lè bí wẹ́rẹ́ àtiwọ́ o àtaya rẹ àti ìyá ìyàwó rẹ ẹ lọ bẹ ẹni tí ìyá ìyàwó rẹ ń ṣẹ̀ tí fi ń fi dán mọ́ aya rẹ. Hmm. kò sí kò sí ṣíṣe kò sáì ṣe àní ká tiẹ̀ sì gbọ́ òun yá ká gbọ́ wọn ọmọ náà wẹ́rẹ́ làá gbogbo ilé ìtọ́wá kù kékeré ni. dúdú lọ́sàn-án ó so ẹbí ah. ààyè ni wo <laughs> àná ò sí mẹ́ẹ̀dọ̀. tí ìgbọ́n kankan. yóò bí wẹ́rẹ́ ẹ̀ ilé asùnkún dafa aya rẹ̀ ó bí wẹ́rẹ́ sùúrù lọ́ọ́ ṣe o sùúrù lọ́ọ́ ṣe aya rẹ̀ ó bí wẹ́rẹ́. ó yẹ kí bàbá ó ti gbà. ẹ máa bọ akú owó ọmọ ẹ máa bọ akú owó ọmọ. Ah, wẹ́rẹ́ la gbọ́ o wẹ́rẹ́ la gbọ́ o akọ̀nà gìdán bí akọ̀nà. Ah! ọ̀rọ̀ yìí ẹ máa bọ̀. <laughs> yẹ mo wí fún ọ. ọ̀rẹ́ mi ọmọ náà mú wá mú wá yìí o ṣùgbọ́n bá tí mo rí ohun tó bá mi sọ ni pé ó lóun mọ̀ pé àjọsọ ọ̀rọ̀ ń bẹ láàrin ìwọ àti ìyá òun yìí ti ṣe àìná ìdí ẹ̀ mo ṣe wá mu wá báyìí o kó dákun kó dábọ̀ kó fi dénú mo wá fi ilé ọ̀rẹ́ mo fi bẹ̀ kó dákun dákun ó yá bẹ̀bẹ̀ bẹ̀. bàbá ẹ dákun torí Ọlọ́run ẹ mo ni ìwọn ní dáṣọ owó ẹ ṣòro bàbá ẹ dákun mi fẹ́ fìyà mi ṣàwátì bàbá ẹ sì mọ̀ wípé ọmọdé òkè mẹ́ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ bàbá ẹ dákun torí Ọlọ́run ẹ dákun ta ni ọmọ ẹ̀yìn yin. bàbá ọmọ mi ni. tí ẹ bọ̀ látàjò olúborí. lákọ mo wà bí ìbọn. mo fẹ́ kọ́ gbọ́rọ̀ mi dáadáa bó ṣe wà kọ́ yìí nígbà tá a ṣàdéhùn pẹ̀lú ìyá rẹ̀ ní báyìí ó fi hàn gbangba gbangba wípé ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò ojú ọdẹ ti dá ah, ah. ẹ wá gbọ́ o ojú ọdẹ èmi àti àyìnà lọ́dá ẹ̀rí sọ fún un bẹ́ẹ̀ bá ti délé tàbí kẹ́yìn náà ó yí orúkọ rẹ̀ kúò nínú orúkọ àwọn mẹ̀lẹ́bí yín tí ó padà máa jẹ́ àlàyé ah. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ àyìnà ó kú. Ah, ah, má ṣe bẹ́ẹ̀ dákun dákun dákun má ṣe bóye tó. ẹ̀dọ́ ṣé kọ́mọ mi wá fẹ́ àjẹkù ni oh. àbẹ́ẹ̀mọ́ bíi tí wọ́n ó ti irun dé kó tó yọ mọ́. Oh dákun ọ dákun fi ìdínú má ṣe fún ọ̀rẹ́ mi mo bẹ̀ ẹ́. ọ̀fẹ́ bó ṣe wà yìí. tẹ́ ẹ rò pé kò ní làákàyè ni ọ̀rọ̀ ni ò dá sí lẹ́nu ó ní làákàyè ẹ gbọ́ ẹ rè wí fún àìná wípé ojú ọdẹ ti dá ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò. adélábù dákun tó ṣe tó dẹ bá ròyìn yẹn tó bá ròyà tó bá kan wárí kò ní fẹ́ràn wọn kan. bẹ́ẹ̀ni dákun bẹ́ẹ̀ ni dákun dákun mo fi ọlọ́ọ̀rẹ́ mo fi bẹ́ẹ̀. olúborí bí tọ́ba balẹ̀ kò ní padà sẹ́nu mọ́. má ṣe sọ fún yín pé ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò ojú ọdẹ àwa méjèèjì ti dá. má ibi ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ wo oorun tọyọ yìí tọ́tọ́ kàtàrí ẹ ó gbé àyìnà gbé. má ṣe bẹ́ẹ̀. Adélábù Adélábù báyìí o. Wòmí àyìnà bá a bá sọ̀bẹ̀ sókè ní gbàgbà ibi kan lè máa fi lélẹ̀ abẹ́ adélábù olóhùn ní gbọ́ olóhùn ní gbà ó fà akẹ́kọ̀ọ́rì ni o kódà ọmọ rẹ gan ó kúnlẹ̀ ó bẹ̀ kọ̀ náà ni o bí omi àjí kan ó sún mi mi wọn tá a ṣe sí o. ẹ ṣé mo dúpẹ́ hmm. ẹ ṣé ẹ kú bá mi dárò ara mi. Mm mọ̀ ṣe o adélábù báyìí kọ́ lójú rí ta fi ń jobi lábìdùn o ti gbàgbé pólódùmarè nìkan ní ṣàdéhùn tí má déhùn ṣe ṣẹ́bi mi wá ni ṣẹ́bi mi ni àbí bó ṣe wó lódùmarè ní ṣọlá kódà kò burú kó bàjẹ́ ṣaládùn ara mi tó bá jẹ́ pé kúkú náà ládé la bú fẹ́ kí n kú kò ṣe nǹkan kan. ìyá wa ìpẹ̀lẹ́ ìpẹ̀lẹ́ ah, mo ti gbà mo gba kádàrá tèmi ó ti dá àmọ́ ìbí mi kọ́ adélábù kì í ṣẹ̀bi mi o bó ṣe wo Olódùmarè ọba ní ìṣọlá o àbí hmm. ẹ̀yin èèyàn mi àṣírí tẹ́ gbọ́ rí láàrin èmi àtàdélábù ẹ gbọ́ lónìí lóòótọ́ mo ṣàdéhùn fàdélábù pé ọmọ mi àtọmọ rẹ̀ ó fẹ́ra wọn àbò ńlé o. ah Délabú hmm? bó o ni. Ah, dáadáa ni. amọ̀rẹ́ ọ. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ la. ṣé o wá sí. Ah, ẹyin kọ́ mọ̀ bá a sí náà ni. ẹyin àìná ń kọ́. ibẹ̀ ń yẹ̀ o. pé fún mi. àìná àìná o wọ́n ń béèrè ẹ̀. ta lolúwa rẹ̀ dá. àìná. Délabú bó ni. dáadáa ni ó mọ̀ lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bọ́ sọ. èmi rẹ. bẹ́ẹ̀ ni. ó dáa já lọ yẹ̀ wò. kúṣẹ́. ẹ ẹ ṣeun. ẹ kúṣẹ́ o. ẹ ṣeun ẹ káàbọ̀ o. Hmm, ayé ò dáa fún ọ. èmi mo ní kó o wá bá mi lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ nínú ilé rẹ̀ ìlérí tí mo sì ṣe fún ọ nílé ipe wọn ò jọ ọ lójú òun ni mo fẹ́ ṣe fún ọ báyìí àìná lẹ́yìn ìgbà tó ti jẹ́ pé èmi rẹ ò lè fẹ́ra mọ́ abá sì lè fẹ́ra. dèlàbù èyí ń wòye ṣeéṣe ojú wo ló fẹ́ fi jẹ́ káwọn ará àdúgbò máa wò mí pé mo padà síbi ẹbí mi dèlàbù èyí ń wò ṣeéṣe àmọ́ bó bá láǹfààní tèmi rẹ ó ṣe fúnra wa ń ṣe fún ọ. ẹ àmọ́ àìná ó mà ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ. sí àwo. ọ̀dà. Eh, sọ̀mọ́ pọ̀ ti bímọ èmi náà sì ti bímọ bó bá wá pẹ́ títí bọ́mọ rẹ bá dàgbà tọ́mọ èmi náà dàgbà ǹjẹ́ wọ́n lè fẹ́ra wọn bí. àìfẹ́ra ti wá rí kódà inú mi dùn sí i sórí a ṣe ìgbéyàwó wọn yóò dùn yóò láàrin nínú ìlú wa yìí náà dà èsì fara ọ̀dà ọ̀dà ẹ̀yìn wá wo àdó ní bẹ lọ́wọ́ mi o mo sì fẹ́ fi ta ọlọ́rẹ ni sọ̀rọ̀ àdó tí ń bẹ lọ́wọ́ mi àbúrò mi ló yẹ kí n fún àmọ́ ó ti fi kú ṣàgbà mi sọ wá rí n ò wá fẹ́ kàdó yìí n ò fẹ́ kó n ò fẹ́ kó lélẹ̀ ìdí nìyí tí mo fi ronú títí pé ta ni mo wá lè fún làdó yìí mo wá ronú títí dọ́dọ̀ rẹ nítorí pé ìwọ nífẹ̀ẹ́ mi ìwọ láyọ̀ mi. Sí àìná sọ́ra àdó yìí mo jogún rẹ̀ látọ̀dọ̀ bàbá mi ni o bàbá mi ọmọ ìsòkun arówó sẹ̀sọ́ ọmọ arówó ṣe bí agbada ọmọ ajíwọ̀gbẹ́ ò sí èrè ń ṣe bẹ́ẹ̀ mọ̀ pé owó níwá káre bàbá mi gẹ́gẹ́ bí mo ti wí bí n bá ti fún ọ ládò yìí bó o bá ti mì í o ti dóbi mẹ́ta tí ń takú láyà bẹ́ẹ̀ ni ọ lówó ọ lẹ́sìn lọ́kàn ìlú ò mọ wárí fún ọ ọ kẹrù ọ kẹrù bóyá lónìí rẹ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó ti dóbi mẹ́ta o gẹ́gẹ́ bí mo ti wí tí ń takú láyà pẹ̀lẹ́. ọ̀sẹ̀ ara mi sì ń ṣe bákan. ẹ̀yin àìná ó yá gbà mo fẹ́ kó o tọ́jú rẹ̀ torí bí ẹ̀mí rẹ̀ lórí. dèlàbù gbé e dání ẹni mojú sọkùn náà ní mà títù tọ́jú rẹ̀ sọ́wọ́ rẹ̀. kí n tọ́jú rẹ̀ sọ́wọ́ mi. tọ́jú rẹ̀ ó ṣeun. ọ̀dà ọ̀dà. ara mi sì ń ah, ah, bá a. alàkẹ́ ó bu ikú ò jẹ́ ká. Ah, yá ìyẹn lówó yóò dá mi eh? ṣe fẹ́ mú mi. Ah. tí o sì wá sọ fún mi. Eh? Ah. ọ̀dà bí mo bá tiẹ̀ kú báyìí náà mo mọ̀ pé bí mo bá kú ré dandan ni kí n sùn rè é mo mọ̀ pé n ò kákòrún mo ti rọ́mọ ọmọ mi èmi gan ó ṣe mí torí ìnira ìpọ̀ dùn wò dákúndábọ̀ fi èdè nú mo sì ọmọ ṣẹlẹ́dàá rẹ dáríjì mí kò déédé wù mí kọ́mọ mi ọmọ fẹ́ ọ kò sí tó mú wá kò sí tó ṣe fún mi àmọ́ àdéhùn ni mo tẹ̀lé mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé bó ṣe wu olódùmarè ní ìṣọlá ni torí tí ìbá ṣe pé olódùmarè kọ̀ wọ àtọmọ mi ẹ̀ ní gbọ́mọdé bẹ́ẹ̀ ṣe dé yìí bá ń tọ́jú ọmọ mi o má jẹ́ ìyá òjò ọmọ mi o. àjọ máa tọ́jú rẹ̀ náà ní àlàkẹ́. má jẹ́ ra orin ọmọ mi o ṣọmọ pojúkẹ pojúkẹ rèénú bá ń tọ́jú ọmọ mi o èrè ọlá ibo ló gbọ́ ọmọ mi sí. ìyá mi ń bẹ lọ́dọ̀ ẹrú ń ta ẹ bá ń tọ́jú ọmọ mi dáadáa ẹ bá ń tọ́jú ọmọ dáadáa ẹ bá ń tọ́jú ilé o gbogbo dúkìá mi ẹ bá ń tọ́jú rẹ o ẹ má jẹ́ yín mi ó bàjẹ́ ẹ bá ń tọ́jú. ẹyin omi bá ń gbé omi kan omi omi omi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. omi náà wá dáa ìyá mi ìyá mi. ẹ lè mọ̀ mọ̀ nǹkan kan ò ṣe é mú bọ̀. ọmọ yẹn bí ìyá mi. ẹ gbà mí mo jẹ gbèsè. kò fara balẹ̀ kò jẹ ìyá mi Elédùmarè o ìyá mi kí leléyìí ìyá mi o ìyá mi ìyá mi o. ikú balẹ̀ kẹ́lẹ̀ dé kò rántí kẹsẹ̀ fún. ẹyẹ ire ìmẹ́. náà o. omi àjà ló lò. mo ní kí ló fà náà o. omi àjà ló lò. o. ìmẹ̀ o wẹ̀ yẹ. bó ṣe máa fẹ́ lomi ló kú o. máa ké o. kí ló fà náà o. omi your